righteous. When you are Allah fearing, you have honor before your Lord. You should give honor to whom honor is due. You should give honor to the righteous. Ẹ̀dá ń retí ẹ̀. Olúwa ti parí tiẹ̀. Ẹ mọ̀ pa ń tara Mm. tába ti lo wákàtí kan ojú tó tá n sọ bẹ́ẹ̀ fún ọ. Allahu Akbar ló bọ̀ sọ bẹ́ẹ̀. Allahu Akbar bàbá láàlò three hours àlò three hours orí ilẹ̀ bàbá wa ọlọ́run ọba wa tó dá wa orí rẹ̀ la wà. Inshallah. ẹ ṣe ká àwọn ọmọ mi ń bì kan máa rẹ̀. Allahu Akbar. pípín kí bá kan pẹ̀lú ìmọ̀ rẹ̀ ó ní tó fẹ́ fàyọ̀ mbẹ́ ó ní tó fẹ́ fi ṣe fún wọn. I do not say we should limit our sermon to just one hour. You see, Allah has prescribed the event of liar. Allah owns the land. We are standing on the land of Allah. Tọ́ kárò yìí ó máa pọ̀. Surat Baqarah aya one eighty three ibẹ̀ ni kò ti gbé. Surat Baqarah. Quran chapter 2 aya salasa wa saminuna wa mi'at verse 183 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بإذن الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم الله أكبر لعلكم تتقون تكبير الله أكبر ọlọ́run ni mo pe ẹ̀yin èèyàn tẹ́ ẹlẹ́gbà mí gbọ́ hmm. à ń sọ̀rọ̀ kan nínú mọ́sálásí níjọ́ wo ẹnìkan ní ṣùmọ̀ mùsùlùmí kùránì dárúkọ mùsùlùmí fún ọ mùmíní ni kùránì ń bá sọ̀rọ̀ lahakubar mùsùlùmí mùsùlùmí àkójọpọ̀ àwọn ènìyàn oríṣiríṣi lọ́ọ́ bá pàdé nù ẹ̀. lahakubar ọba kan ọba iyọ̀ ọba bá mi pé ọba alọ́ọ̀mù hmm. ọba magi oríṣiríṣi lọ́ọ́ bá nínú mùsùlùmí mọ̀ọ́mìnì nìkan ló ní àdáyanrí mọ̀ọ́mìnì ni ó gbé kùràárì lọ́wọ́ ní ìdárúkọ lọ́ọ̀bá lèrò ọlọ́ọ̀bá ó máa And you see when you are talking about Muslims you see there are nominal Muslims there are festival Muslims but you see Allah is addressing believers. When you see Allah is addressing the righteous, the righteous are the believers, they are the Allah fearing one. When they share the message of Allah, they have, they have shouldered down their spine, they fear Allah. They have the fear of Allah. tẹ́ ẹ lẹ́ẹ̀bẹ̀rù mi tẹ́ ẹ gbà mí gbọ́ kùtìbà aleikum siyam èmi mo pàṣẹ àwẹ̀ fún yín. ìpàṣẹ àwẹ̀ tí mo sì pàṣẹ àwẹ̀ fún yín tìyín kọ́ là kọ́kọ́ bẹ́ẹ̀ ni tìyín kọ́ ni ó gbẹ̀yìn. Allah says, O you who believe, I call you. Fasting is prescribed to you. As it was prescribed to those people before you. You are not the first. There were some people in the fast, they fast like you fast. Kàmá kutiba alladhina min qablikum àwọn tó síwájú Ibrahima. Alayhi salatu wa salam. Anabi Nuwa. Alayhi salatu wa salam. Anabi Isa. Alayhi salatu wa salam. Anabi Musa. Alayhi salatu wa salam. Anabi Haruna. Alayhi salatu wa salam. Anabi Yaya. Alayhi salatu wa salam. Di iye yìí tá a morúkọ wọn. Torí ọ̀kẹ́ mẹ́fà ó lé ẹgbàájì. Ẹgbàájì ó lé ọ̀ọ́dún ọdún lé mẹ́tàlá ni òjíṣẹ́ hmm, mélòó wa náà dárúkọ rẹ̀ nu kùránì bẹ́ẹ̀ àìmọye la àmúlùkọ wọn hmm. ìmúpo iye wọn náà ló ti pàṣẹ ààwẹ̀ fún ó wá ní bó ṣe pàṣẹ rẹ̀ fún kálukú wọn ni. all you believe fasting is prescribed to you as it was prescribed to those before you like Adam like Noah, like Musa, like Aaron, like Dawud, uh, uh, like Yahya, like Zachariah, like Isa. Allah prescribed the fasting to them. And you see, as we subscribe to you. ó ní kẹ́bà lè má bẹ̀rù mẹ́. nígbà tọ́wọ́ ebi bá tú ọ ọ̀ọ́rùn kan èèyàn bíi tìẹ tó ń ṣiṣẹ́ bọ́ ṣe ń ṣiṣẹ́ táti jẹun rẹ̀ di wàhálà ìwọ tó ọ ní lọ́wọ́ ọ lè máa ràn án lọ́wọ́. fasting is prescribed to you fasting is prescribed to you that you may learn self-restraint that you may be allah fearing when you are touched with hunger you, re you remember those people that are needy the orphan, the widow, and you, you learn how to give them some things that they need. You learn how to provide for people like you. Ayat Arba wa Sawilina wa Miyat, verse 184. Kí ló wí? Ayyaman Madudatin, Faman وأن تصوموا خير لكم إن كنتم تعلمون تكبير كبيرة bó bá wu ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ ọ̀rọ̀ ń bẹ nínú àwẹ̀ yìí ó tiẹ̀ ti sí ó ti la ó ti sílẹ̀kùn ọ̀rọ̀ kalẹ̀ ká a máa tu lórí àgbáyé. Masha Allah. ọba tẹ̀ ń sá fún òṣè sá fún òun náà lẹ́ẹ̀ lọ dìrọ̀mú náà lẹ́ẹ̀ lọ ké bá bẹ́ẹ̀ bá fẹ́ bọ́ nínú ìyọnu rẹ̀. Allah And we have messages for you, the people of the world, during the, during the night of Ramadan. You see, Allah has already brought what He has brought. Do not run away from Allah. You see, you should invoke Allah every now and then. Because Allah has a solution for all your problems. Àyàmà màdúdẹ̀ta olójó nílò nǹka. Allahu Akbar. Ọ̀kànlélẹ̀ kàlérú ọpọlọ pé aláṣẹ kan ní Sokoto aláṣẹ kan ní Kano aláṣẹ kan ní Maduguri. Allahu Akbar. Láì sẹ́ alukuri hání alukuri hání lálàsì ayé. Allahu Akbar lẹ́yìn ọba àsohun ní tá a lè fojú rí ó jẹ́ ká rí sí ọwọ́ rẹ̀ ń la lọ́kùnrin ha ni. ẹni tó bá pàṣẹ lórí ọ̀rọ̀ ẹ̀sìn Islam kó jẹ́ àlùkùnrin ló tọ́ka sí fún wa. Fasting is for a fixed number of days. We do not need to follow any leader, leader in Sokoto, leader in Kano, you see leader in Maduguri. You see our leader is the only Qur'an. Allah is the one that has the authority to tell us the time to observe Ramadan. You see, we do not see Allah face to face, but we see the handiwork of Allah, which is the Holy Quran. Quran is our leader around the world. Ah, ah, àwọn olúmi nílọrin, olúmi nílọrin mm. tó yẹ ìyá Al-Qur'ani. Mm. Ẹ yẹ iye rẹ̀ bí bá kanga. Bẹ́ẹ̀ni àṣẹ Ọlọ́run. Olúmi níwò, Al-Qur'ani ń bẹ́ lẹ́lẹ̀ wọn ò fẹ́nu kan. Òwú mi lọ́sọ̀gbọ́ alukurani bẹ́ẹ̀ lẹ̀ wọ́n ń bọ̀ sún. Bẹ́ẹ̀ni. Òwú mi lọ́yọ̀ alukurani bẹ́ẹ̀ lẹ̀ wọ́n ń bọ̀ Ṣàngó. Naam òwú mi lẹ́dẹ̀ alukurani bẹ́ẹ̀ lẹ̀ wọ́n ń bọ̀ ẹ bá ń pọkùn bàbá òrìṣà tó ń ya èrè rẹ̀ ti jẹ́ ẹ morúkọ rẹ̀ mọ́ ni lẹ́dẹ̀ tìmí òwú mi ń bẹ lábẹ́òkúta ọ̀hún náà gbé tí wọ́n síbẹ̀ olúmọ òkúta ẹ̀ e, tẹ̀ àríbi tá tàwọn eléyìí dé òkúta ohun kan ìmọ̀ tá tá a máa kàbá ìrí ọlọ́mọ ẹ wá ń kó epo kó irin kó gbogbo jàǹgbá láti sí lọ́dọ̀ pé òun ló ń sọ òun ló ń sọ abẹ́kúta kì í kì í kì í kì í kì í gbé gbé gbé gbé orúkọ yìí náà. And you see there are Islamic scholars in Ilorin yet they believe in mysticism they do not follow Quran you see they are useless in deal. you see there are Islamic scholars in a war. They are useless indeed because they do not follow Quran. There are Islamic scholars in Ede, yet they worship idols. There are Islamic scholars in Abeokuta, yet they worship Oluma. You see all of them. They do not know what they are doing because they have neglected the path of Allah, which is the Holy Quran. minkum minkum nínú yín ọkùnrin yín ni obìnrin ní bàbá ń kàdà minkum márùn lọ bóyá ó wà lábẹ́ abirùn mo fa àìsàn kàn ọ́ àìsàn tó kàn ọ́ kò ṣe kò yẹ lẹ́yìn mi àtọ̀dọ̀ mi ló ti wá àwọn aláṣàfàrí àbí máa ọ̀rìnrìn àjò kò sí irú ìrìn àjò lórí ilẹ̀ mọ́ ìrìn àjò tí wọ́n tọ́ka sí irú bíi síbàdàn ẹsẹ̀ làá máa fi rìn ó wá jẹ́ inú ààwẹ̀ ó ń dún ọba dá ààwẹ̀ dúró kò ṣẹ̀ṣẹ̀ fún ọ. àmọ́ irú ìrìn àjò bẹ́ẹ̀ ò sí má lórí ilẹ̀ ó ti kọjá lọ. ọ̀kadà wà káà wà aeroplane wà owó sì wà tó nà lórí ẹ̀. any one of you is sick, Oh, you are on a journey, maybe journey you have to trek like 100 kilometer, but not base, You have the vehicle to convey you from one place to another, the air, airplane to convey you from one place to another. You have to spend your money and you travel. Such is the journey today, not like the past. For sínú oṣù míì táwẹ̀ bá parí kọ́ ọ san gbèsè àwẹ̀ rẹ padà bírú rẹ bá hápùn sí ọ ṣùgbọ́n kò sí rúurin àjò bẹ́ẹ̀ má lórí ilẹ̀ lẹ́nì ọ̀gbọ́n mi ọmọ ìyá mẹ̀sìn sìlámì tóbi yá di pé àwọn tẹ́ ń pè ní ìlú mi àwọn jáìlì tá ń lọ Mákà tá a wá débì kan tẹ́rùn play drop wa àsìkò òun tó wọ́n wá ń kírun orírìn àjò kí kí kí kí gbé gbé gbé ajá nìyẹn àìṣe ìyà I see when you are sick on a journey, open scarf number should be made up from, from days later. You could see uh, when we're on the plane, some people, when we got to the place, and you see they observe costly prayer. But I'm telling you, you are not in dear. You do not know what they are doing. Alukuran sọ pé wọ́n alẹ́lẹ́rì náà yóò ti kú náà fìdíyà tuntun àmà mẹ́sìkìnì. Ẹni tára bá ní tí ìnira mú oríṣiríṣi ìnira ló ń bẹ lọ́wọ́ Ọlọ́run Ọba. Ó dá àwọn kan ọ̀ọ́mà wò ní bí èèyàn súnmọ́. Bí ò bá sọ tó bẹ ara rẹ̀ ọ̀ ní mà pé nǹkan kọlù. Allahu Akbar. Òun ní ìfakànnì pé àdìsá pé yàrá ni ó kù. Ìkẹ́kọ̀ọ́ òde ṣé ìtàn sọ bẹ́ẹ̀ fún ọ. For those who can do it with hardship, there are some people they are with hardship, but you may not know when you see them they are working. and they look robust. When you move closer to them, why should you reveal their secret to you? You know that they are in achieve. wọ́n tó pé láì láàrin ìṣẹ́jú méjì sí mẹ́ta ìnira ló já sí fún wọn ọ̀rọ̀ wa mi náà ló dáhùn lára wa nínú ní wúwú ènìyàn bẹ́ẹ̀ fídíò tó tọ́ ámàmẹ́sì kíni oúnjẹ tí ó máa fi sínú lálẹ́ tí oúnjẹ tó kọ́lìtì ní kó máa mú fún tálíkà. tí ọgbọ̀n àwẹ̀ ó fi I káàfi yọ̀ǹda àwẹ̀ fún wẹ̀ ní ẹ̀kọ́. Allahu Akbar and those who can do it with hardship maybe they are also patient they can do without poor you see all of you Allah says it's a ransom of feeding of one that is indigent the poor every night of Ramadan every day of Ramadan you feed you feed one indigent throughout the days of Ramadan. bọ́ ọba wa finú fẹ́ dọ̀lẹ́ gbà á. Hmm, ọlọ́run àhẹ́rù ah, oore ni fún ọ. Allahu fàwọn wà àhẹ́rù làwọn wọ́n rẹ̀ bọ́ ọba lè rọ́jò lè gbà á. Allahu Akbar. àti òkú ọ̀sí wàhálà ìwọ́n lọ lóore rẹ̀ rẹ̀. Allahu Akbar May he that will give more of his own free will and he that will fast of his own free will. It is better for you. You have the benefit before Allah. Wà á súnmù. Ó lè ní bá gba àwẹ̀ náà sẹ́. Háìrù làkú wọ́lọ́ ẹ̀yin lẹ́ lórí rẹ̀. Kábíyèsí ọ̀la. Ikun tún tàlámúnà. Bí Àlùkùránì bá yí o débẹ̀. And it is better for you if you fast. You have the reward, you have the benefit. If you only knew, if you understand the Holy Quran. Uh-huh. Khomsu yastaminuna wa mi'at. Kílówó kílówó kílówó kílówó. Verse one eighty five. Ṣáàrù Ramadana, Allazi unzila fíìlì Kùránù, Rúlọ. আল্লাহ হকবা